Number two. Number three. Number three. Number four. Five. Number one. The question ìjọba ẹgbẹ́ rẹ̀ ṣé ẹnìkan kan wà tó ṣẹ̀ṣẹ̀ rí ilẹ̀ pé bóyá tá a bá wà ní kan tá a wá fẹ́ kí n lọ sí ìjọba rẹ̀ pé tí àrìn àdúrà wà láàrin wa pé bóyá ó fi ń da ó fi àwọn ẹ̀jọ́ ọ̀ràn ìfẹ́ni ẹ̀ kí n tó ṣe. alhamdulilá wọn ní tí ẹ̀rí kan bẹ tó fi hàn wá pé tọ́lá bẹ́ kí ọ̀ràn jẹ̀ máa nígbà tí àrìn àdó kan bẹ láàrin wa pé òun lọ yẹ ká fún láyè kó ṣe lè máa mú àbí pé ọ̀ràn yẹn ni kó ní kó ṣe lè máa mú káwọn táì ṣe àrìn àdó ọ̀sẹ̀ rí kata àmọ́ tó sọ wípé ọ̀ràn yẹn ni kó tó bá ní ìrìnàjò ní oṣù náà mú. ṣùgbọ́n àpapọ̀ ẹ̀rí wọ́n tọ́ka sí pé tá a bá fún arìnrìnàjò láyè láti síwájú wa kírun eléyìí yóò bẹ nínú tó dáa púpọ̀ ká fún arìnrìnàjò láyè láti síwájú wa kírun yóò dáa púpọ̀ nítorí ti ṣe bẹ́ẹ̀ á mú wa dáa sunna anabi muhammed sallallahu alaihi wasallam sí nítorí pọ̀ ní ládàá pé ó kírun arìnrìn àjò àwọn òtù pàdánù ipa kírun ẹni tí ń bẹ lé ìgbà tó ń bá sálámà àwọn láǹfààní àti kíráfà méjì ìgbà tó ṣẹ́kù eléyìí wọ́n pé ọ̀ràn yẹn ní kí arìnrìn àjò ní kó ṣe lè má mú fún wa àmẹ́rí tó tọ́ka sí báyìí ọ̀gbọ̀n wa ọ̀nà tó alhamdulilayi wọn ní láwùjọ wa lónìí àwọn èèyàn púpọ̀ wà ó ṣe wípé ní ìgbà tí a máa tí wọn bá wẹ̀wù ẹ̀wù tí wọn máa wọ̀ wọn máa ń jẹ bọ́ǹpọ̀ débi wípé ìgbà tí rò pé wọ̀ àbí wọ́n ṣe sojú wọn forí kalẹ̀ ara wọn máa sílẹ̀ gbogbo ẹ̀yìn wọn sílẹ̀ gbogbo ibi agbọn àtàlẹ́ ara wọn yóò sílẹ̀ àmàrà àwọ̀ wọn ṣé eléyìí dáa àbí ọ̀dà ọ̀dà rárá gbogbo ẹni tó bá kírun pẹ̀lú aṣọ kan tí aṣọ yìí mú kí èyí tó jẹ́ ara òwò ara rẹ̀ ọ̀ ní ìgbà tí ń kírun yìí ọgbà kó òun ti kírun o tẹ́sí lọ́wọ́ ìlẹ̀yìn rẹ̀ hàn máa gbọ́n àtàlẹ̀ ẹ̀yìn rẹ̀ lásán lọ́hàn òtí ìfowópamọ́ nípò wọ̀bí táàlì lẹ́mtọ̀sọ̀lì òtí kírun èèyàn gbọ́dọ̀ rí i pé òun bo dọ́là ọ̀la nípò òwò ọ̀pọ̀ àwọn mùsùlùmí lé ọ̀yẹ́ ọtí fún ọmọ ẹwọ ẹwọ kòdókè kòdé dálẹ̀ ní ṣẹ́ẹ̀tì tọ́ba wọ ṣẹ́ẹ̀tì náà wí tọ́ba balẹ̀ àbúrò wa wọ ṣẹ́ẹ̀tì tí ó jẹ́ àbọ̀ ṣẹ́ẹ̀tì tí ó máa ń dédé dodo ọ̀dà bẹ́ẹ̀ rántí pé wọ́n kírun tọ́ba ti kírun tẹ́wọ́ bá ti kéré jù wà rí i pé ó fà lọ síwájú tó fà lọ síwájú ẹ̀yìn ó di pé ó sílẹ̀ ọ̀pọ̀n lé tó bá ti fi bẹ́ẹ̀ kí ni òkè mọ́. nítorí ìṣòro tó fẹ́ àtòkọ̀lẹ́ nínú àwọn mẹ́jẹ̀mú tí máa mú kí ìrànlá làbíà nínú wa ní fẹ́ẹ̀tò làwọ̀ tàbó ìwòwò wa. ọ̀pọ̀ tọkọ̀rọ̀ àná àwòrán rọ́jòlè máa bẹ́yìn sọ̀rọ̀ sí ìlà òkúbẹ̀tẹ̀ yìí. ó sì ti yé nínú ṣẹ̀ríà pé ìwòwò ọkùnrin ti ń bẹ láàrin ìdodo rẹ̀ àti orúkún rẹ̀ jẹjẹrẹ wallahu a'lam. number three. àwọn tí wọ́n máa ń sọ̀rọ̀ jẹ sọ̀rọ̀ tó yẹ tí wọ́n máa ń àwọn àfa àjọlọ ń sọ òkè àwọn tí káàmù ń sọ fún lẹ́nu wọn wọ́n máa sọ pé ọlọ́run kan sọ pé pẹ̀lú ìyàwó tó wọ́n mọ́ mọ́tà tó ilé ẹ̀ bá a ṣàlàyé sọ. alhamdulilayi ẹni tó sọ yìí pé nínú àwọn ẹ̀rí táwọn ní fún pé káwọn máa ń sẹ́yìn àná òun náà ní pé bí ọlọ́run ọba ti sọ yìí pé wà á yà máa ti ń wọ̀bì nájúmi omi a tún ṣe àwọn ìràwọ̀ lámì síbí àwọn ìràwọ̀ lánìrìn àjò máa tara rẹ̀ mánà ìmọ̀ àyà yẹn ní pé ìràwọ̀ jẹ́ afinimànà bá rìnrìn àjò kìí ṣe wípé wàá máa wo ìràwọ̀ láti mọ iṣẹ́ wo ló yẹ kó ọkọ́ yàtọ̀ sí èsì ọ̀yẹ́ kó ọkọ́ ta ló yẹ kó ọfẹ́ yàtọ̀ sẹ́ni tí ọ̀yẹ́ kó ọfẹ́ ta ló fẹ́ràn rẹ yàtọ̀ sẹ́ni tí ọ̀fẹ́ràn rẹ eléyẹn òun fi ń wá ìmọ̀ nípa ntọ́pa mọ́tẹ́nìkan ọ̀mà àbọ́lọ́ni yóò sì tara rẹ̀ mọ nǹkan kan nínú ntọ́pa mọ́ ṣùgbọ́n ò lè tara rẹ̀ di kèfèrí. bẹ́ẹ̀ náà ni ẹni tó bá sẹ́yìn rìn kò ní ẹ̀rí bí tí wulè ó kéré ma lára àyà yẹn ẹgbẹ́ kó tún wẹ́rí mi wá kò sẹ́rí mẹ́ẹ̀. torí pé ọpẹ́ ní fọ́nrán àyà ti sọ̀kalẹ̀ ó ti pẹ́ àwọn tàbí gbọ́ ààrẹ ni ti ń tẹ̀yìn rìn nù wọn àwọn tábìrì náà bọ̀ ààrẹ ni ti ń tẹ̀yìn rìn nù wọn tábìrì tábìrún wọn bọ̀ ààrẹ ni ti ń tẹ̀yìn rìn nínú wọn lẹ́sẹ̀ tọ́lọ́ wa mọ lórí ìwọ nìkan fún ìwọ nìkan náà lẹni tó gbọ́ yé lọ báwọn ọ̀dájú pàgbọ́ yé rẹ̀ ọ̀nfẹ́ àtúnṣe òbí sí àtúnṣe kankan ju kíkọ́ padà títí ìlànà ìdá nàbí sọ̀rọ̀ máa wà parí ìwòsílẹ̀ tó gba àwọn èèyàn lẹ̀ lórí ẹ̀ lọ. kúlẹ̀ ayé àlẹ́mu máa ń fi sẹ̀mẹ̀ àwọn ẹ̀sìn wà ọ̀rùnlẹ̀ lọ́wọ́ ibẹ̀ ìlọ̀wọ̀. sọ fún ẹ̀rẹ́ anábì Muhammad sọ̀rọ̀ bá àdìsẹ́lẹ̀ bí gbogbo ẹni tí ń bẹ nù sẹ́mẹ̀ àtìlẹ̀ kò sẹ́ni tó máa ń pamọ́ nù wọn àbí ọ̀wọ́. kéèyàn wá sọ fún òun máa yẹn ọ̀wọ́ نعم الله أعلم نمبر فايف نمبر فور ìyàtọ̀ rẹ̀ o. gẹ́gẹ́ bí àwọn tẹ̀sí oríṣiríṣi ó mọ́ṣáláṣí ọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó bá gbọ̀ngàn sí máa ń yẹ ẹ̀jẹ̀ dáadáa ní bó tilẹ̀ máa ń kírun lọ́wọ́ èyí gbọ́dọ̀ pé náà èyí gbọ́dọ̀ pé fáwọn pàṣẹ èyí gbọ́dọ̀ pé wọ́n ti pín lẹ́yìn. ìgbà wo. àwọn bí kí n máa ní alhamdulilayi ọ̀rọ̀ arákùnrin alhamdulilayi ẹ ti bẹ̀rẹ̀ nípa pé àwọn sábàbí tí wọ́n máa fa sísọ̀kalẹ̀ àwọn àyà Al-Qur'an kí ló dé tó fi dé pé ẹ̀ máa rí oríṣiríṣi nínú àwọn tíra tẹ̀síìr sẹ́gbẹ́ àyà kan náà ni wọ́n ti lè ṣàlàyé sábàbí mẹ́fà méje gbígbé lójú ọ̀sọ̀kalẹ̀. bàbá jùlọ tí ẹ̀ máa ń ka at-Tafsir al-Kabir ti Fakhruddin ar-Razi láàrin ìgbésọ̀rọ̀ yẹn pọ̀ ìmọ̀ mú wa ọ̀pọ̀lọpọ̀ gbà mí. شيخ الإسلام ابن تيمية رحمه الله تعالى التلاميذ معه المعوى رحمهم الله مثل أيدي ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyapa bẹ́ẹ̀ máa rí nípa tẹ̀síra alukur'an ike bóyá ìrètí ọlọ́run bá ti sọ lápẹ̀lẹ́pẹ̀ wà á dọ́símú bí hablil lahi jami'an wa la tafarraqu títí ẹ di okùn ọlọ́run ọba mú lápapọ̀ ẹ gbọ́dọ̀ fún yẹlẹyẹlẹ kí ló kún ọlọ́ nínú tẹ̀síìrì mi wọ́n á ní àlè Islam kí ló kún ọlọ́ nínú tẹ̀síìrì mi wọ́n á ní Al-Qur'an kí ló kún ọlọ́ nínú tẹ̀síìrì mi wọ́n á ní Sunna. eléyìí tẹ ẹ bá wò ó ti ọ̀rọ̀ mẹ́ta nù lápòjúwe ṣùgbọ́n ìwo kò wo nínú mẹ́tẹ̀ẹ̀ta ìsìláàmù ọ̀dàkó Qur'an Qur'an ọ̀dàkó sunna bẹ́ẹ̀kọ̀ dàkó ìsìláàmù. sèlè yẹn wọ́n pè ní ikhtilafu tanawwu'in la ikhtilafa taghaad. ìyapa pé àlàyé nípa rẹ̀ póríṣiríṣi ni kì í sì yapa wípé ọ̀rọ̀ wọ̀ jọra wọn. ọ̀gbìn wa yẹn bí wọ́n ní kí wọ́n jẹ́ ń tọ́ka tẹ̀síl tọ́tún sàlàyé fáwọn ẹ̀rọ ọlọ́run tí wọ́n wá sọ ní pé wà á tọ́ fi mu òbí hábìlìlẹ́ẹ̀hì jẹ̀mí ànúwọ̀lẹ́ ẹ̀dọ́fọ̀rọ̀kú ẹ di okun ọlọ́run ọba múlápọ̀ ọkùnrin mọ́kùn yẹlẹyẹlẹ ìyẹn pé ẹ di ìsìláàmù mú ẹ kùránì mú ẹ súnà mú ẹ mọ́kùn yẹlẹyẹlẹ ṣe ebi tí wọ́n wí báyà ẹ̀ẹ́n ó tún ti ń gbé nǹkan mẹ́tẹ̀ẹ̀ta náà lọ́wọ́ náà torí wọ́n takura wọn ṣùgbọ́n wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ tẹ̀yìn máa ní nínú àwọn tẹ̀fíìmù tẹ̀fíìmù báyẹn tẹ̀yìn ọmọ olùkọ́ ń takora wọn ń takora wọn ó lè dẹ́pọ̀ àpò yìí wa ní òsì débi ká mọ̀ pé wọ́n takora wọn. bẹ́ẹ̀ náà làwọn àgbàbọ̀ ní oṣù tẹ̀ ń sọ yẹn àwọn sábàbí táyà fi máa ń sọ kalẹ̀ torí ní gbogbo tíra tẹ̀fíìmù náà tó máa ń kà ó ti ẹ̀kọ́ tún kà síwájú sí wàá rí gbẹ́ngbà tó máa mú sábà bí kìíní wa tó máa mú sábà bí kejì wa tó máa mú sábà bí kẹta wa tó máa mẹ́kẹ̀rin wa ìwọ ti dájọ́ ní ìsìgbà ìgbọ́n ọ̀jọ́ra wọn kò jọ́ra àwọn jọra wọn pọ̀ wọn jọra wọn pọ̀ nítorí pé ẹ̀rù bá wọn fọ́ṣọ̀ sí ìyẹn kan fúnra rẹ̀ ọ̀sọ̀ ike wàlá mánìà min an takuna al-ayatu qad nazalat làákàyè nínú kásán gbogbo sábàbí iná lọ́fà láyà ìfi sọ̀kalẹ̀. wọ́n kó sábàbí alákọ̀ọ́kọ́ ọ̀sẹ̀lẹ̀ wọ́n ti fi béèrè ń parẹ́ ànábì òsì dáhùn sábàbí mìíràn tún ṣẹlẹ̀ wọ́n tún ti béèrè ń parẹ́ ànábì òsì dáhùn wọ́n tún ti béèrè ń pẹ́lẹ́ kẹta ànábì òsì dáhùn wọ́n tún ti béèrè ń pẹ́lẹ́ kẹrin ànábì òsì dáhùn ẹni tí kọ́ lọ́wọ́ sọ àkàlẹ̀ ayà tó lọ́wọ́ sọ kalẹ̀ títí abẹ́párí tó gbẹ́gbẹ́gbẹ́ lòzóró kan ọ̀tàkùn kan gédégédé kò sí wàhálà náà à ń ṣe ìwádìí tó fẹsẹ̀ rìn lẹ̀ lọ́nà àná ìṣòro àdókẹ́sẹ̀ lẹ̀ ń ṣẹlẹ̀ lóòótọ́ torí pé nǹkan méjì kò lè wà kí méjèèjì ó ti dúró tán kó ti tàkùrà o tó ẹ wà á múra dáadáa ẹ wà á ṣe ìwádìí láti wò pé ṣé méjèèjì fẹsẹ̀ rìn lẹ̀ àbí ọ̀fẹsẹ̀ rìn ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ ẹlẹ́gbẹ̀rún ìmáàmù kan wá sọ pé ọ̀tọ́ bàbá àbá kan sọ pé ọ̀tọ́ káwọn kí bá ti hà káwọn owó tó lò nǹkan nù rẹ̀ láwùjọ fún ìjọ ẹ̀ka lọ. bẹ́ẹ̀ ni kò ti sọ nítorí pé bá ti àtẹrí yẹn áyà mi lò ní áyà méje. a ti ṣe ìmà ike kò tọ́ kó o fi fún al kò sì tọ́ kó o tó bá ti méjì nítorí pé o bá ké bá ti méjì òbí sẹ́ńtì sórí dùn lẹ́ẹ̀mejì níbi tí wọ́n ti ní kò sílẹ̀ kan. títí bẹ́ẹ̀ ló ti lè fà kó bá pàlàbí àrùn rẹ̀. ṣùgbọ́n tó bá ṣe ń pín òbí ń ké àyà kan lọ bẹ́ẹ̀ ni mímì rẹ̀ pin òun ké àyà kan lọ ní pọ́ńpì ọ̀ òun ké àyà kan lọ ní tíntíntín àbúrò rẹ̀ hàn ó ti wá fún sí ọbẹ̀ máa bá a lọ kò sí tó burú nínú pé kò padà sẹ́yìn kò tún wọn gbé wọ́n kó lè rà ní ìtura. alhamdulilayi rabbil alhamdulilayi rabbil alamin tòun. nítorí pọ́ọ̀sì àdédé gbó tẹ́lẹ̀ àfi nítorí pọ́ọ̀tò bíọ̀ ọ̀sà dédé dúró tẹ́lẹ̀ àfi nítorí títí tó fi. Tòun torí pé ẹ̀jú òzò lè lọ́rọ́ ما لا يجوز لغير عذر ìdí wọn máa ń ní ṣe ń tí ọ̀sọ́ tí ọ̀rọ̀ àti ìdí ọjọ́ ìbò ṣe jẹ́ mẹ́rin ọlọ́ àpá àlọ́ ọlọ́ fàájì. nínú àwọn ìdájọ́ ìfọ̀dé ṣe fún wa ọ̀sẹ̀ tí fún wa ṣàlàyé wa pé agbọ́dọ̀ jẹ́ náà pé a máa ń sọ̀kan lórí ìlú ẹ ṣàlàyé wa kó òfò obìnrin náà ni pé yóò máa jẹ́ pé yóò máa jẹ́ lórí ìkábà ṣúná sọ̀rọ̀ àwọn ìwọ̀n ìṣọ̀kan wa lórí àwọn ọ̀nà èdè lára ẹ mẹ́sàn-án pé òun náà ni pé ìlà láti tẹ̀kún máa yí wàá tàbí sí i so àwọn fẹ́ kẹ́ ìṣàlàyé pa pé báwo ni ọ̀nà báyìí kò níbi irú àwọn kọ́rídà yìí àti irú àwọn ìtàkùn nígbà míì tó ti tún máa wáyé tara pé aṣọ kan pé ó gé bí ẹsẹ̀. alhamdulilayi nínú àwọn kan yìí máa fa ìyapa láàrin àwọn mùsùlùmí kódà kó jẹ́ pé gbogbo yín súnà náà lẹ́jọ́ dì mú. ọ̀kan nínú wa òun náà ni ọ̀ráìdà ìdálẹ́mùtẹ́kùn mẹ́rin fẹ́ẹ́ntà ọ̀bọ̀dé sọ̀rọ̀ àti sí pẹ̀lú mi adẹ́kọ̀ tà nìyọ. eléyìí ọ̀pọ̀ ọ̀pọ̀lọpọ̀ jẹ̀ náà ó sì ọ̀pọ̀lọpọ̀ ìyàtọ̀ tá ara wọn. lápẹ̀jú ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ni wọ́n wá mọ́sálásí níjọ́ àlàmì níjọ́ àlùkàmì ní mọ́sálásí ọlọ́ọ̀ṣogbo òtí bó ti lè tẹ̀sí tó ìwọ̀n ni ẹlẹ́yìn ábà tẹ́lẹ̀ tẹ́sí wọn á fún sínú títún wọn bá gbọ́ mi kò ní gbọ́ bò mí àbí òye. bákan náà wọ́n wọ pé ilé ìjọba mẹ́tọ́ lọ ẹni tí ọba ti lọ bẹ̀ òkújú tó bá dé òkè nǹkankan tó hàn lọ́wọ́ títí ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ mi kò ní kẹ́kọ̀ọ́ mi wò mí. eléyẹn ọ̀ráìdà kan ní tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn èèyàn wọn ti sọra wọn dọ̀tá ara wọn tó ti dídé sí gbogbo wọn tó lè ké ẹ̀rọ tó nà náà ọjọ́ tẹ̀lé. wọ́n sọ pé àbá ti ń ẹjọ́ bá ti ṣe kọyàn rẹ̀ kéré. nígbà tẹ́ dákọ̀ rẹ̀ nísìnyí ó kọ rẹ̀ ń jẹ́ báyìí gbogbo yẹn ti máa pe sheikh lágbájá àbí òye ẹ̀yin máa ń sí lọ́dọ̀ sí wọn. sẹ́yìn nìkan wá kó kọ rẹ̀ wá ní lágbájá náà máa à ó ah, ní bá a sọ sheikh sí. ọwọ́ àìpé sheikh máa ń máa gbé ọ̀húwá gbẹ̀gbọ́nà ọba dọ̀tà wa àwọn àmọ́ òkúkú tẹ̀ sí tẹ̀lé súnà kankan nígbà tí òsì gbàgbàdá ń ṣe tọ́lọ̀ lọ́wọ́ sọ ń ṣe àbẹ́rẹ́ wàá lọ bàbẹ́rẹ́ eléyẹn jọ kan nínú àwọn nǹkan tí mùsùlùmí fi sọra wọn dọ̀tá ara wọn tó ti jẹ́ kọ́rọ̀ gẹ̀dẹ̀ ni òtún tá a yà dá sí. máìdà yẹn wọn náà ní bush law ní ìgbà tí ogun ṣẹlẹ̀ tí wọ́n lọ àtàkì international kílẹ̀ ń pè Center ní New York ní New York ti lo fáìdà yìí láì mọ̀ kó wà lọ́dọ̀ àwọn mùsùlùmí nínú òfin ṣẹ̀ríà ó ní if you are not with us then you are against us ó náà ní ilé àlẹ́mùtẹ́kùn màáyí láǹtẹ̀ ọ̀gbẹ̀gbẹ̀ torí ẹ̀ ti gbogbo gbúráyé àtẹ̀tọ́fẹ́ àtẹ̀tọ́fẹ́ gbogbo wọn kàn sọ pé ẹ̀ sẹ̀mẹ́rìnà wọ́n àbáraná gbogbo wọn kàn ọ̀gbẹ̀ná àti torí kò sẹ́ni tí ń fẹ́ kó wá rọ̀jò àkàrà burúkú jùlọ àwọn. ṣé ilé èèyàn kan àjà yẹn bó ṣì náà lò. òṣùpá tó ti fẹ́ lọ́dọọdọ èèyàn mélòó ni bẹ pẹ̀lú ẹ̀. ṣùgbọ́n bẹ́ẹ̀rù. kí yóò fi hàn án irú bàjẹ́ tí àwọn ẹni tí ń ṣẹ̀sìn náà bá ṣe ń gbà míì tó bá yẹ pé agbára bẹ lọ́wọ́ wọn. torí pé ìwọ tó bùtù nígbà tó dárúkọ rẹ̀ tó sọ́dọ̀ dá tí agbára máa ń bẹ lọ́dọ̀ rẹ̀ kọ́ wà á bẹ̀rù ẹ̀ pé kílí ọmọ ẹjẹ́ ẹ̀kọ́ fún àwọn aláìlẹ́kọ̀ọ́ mi. nítorí ni ẹni ló jẹ́ pé bẹ̀lọ bẹ̀lọ níwọ̀nba níwọ̀nba gbogbo nǹkan láyé tẹ̀ máa fi pẹ̀lẹ́pẹ̀lẹ́ mú kí bàjẹ́ lẹ́yìn náà ẹ̀sìn lélẹ́yìn kì í bẹ́ẹ̀ kéré sókè ọmọ ìgbẹ́ ọlọ́ọ̀lá àwọn nǹkan míì wà tó ti gbàgbọ́ yí ọmọ èèyàn ni wọ́n wá fẹ́ sọ́dẹ̀sì wọ́n fẹ́ kọ́ penetrate medicine dẹ́bi máa tó lẹ́sìn àwọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan méjì máa dá wàhálà rẹ̀. ní ìsinyìí báyìí gbogbo èèyàn ló dùn ẹjọ́ wa gbádá ẹjọ́ ọjà làbíà kí wọ́n sọ́mọ́ ti wà kára tó wáyé ọtí kí wọ́n lẹ́sẹ̀ tẹ̀ lórí ọ̀lọ́ tí wọ́n kára lóru àbí ẹ̀kọ́ ni èèyàn àwọn ọ̀pẹ́ nínú gbogbo wa níta lórí tọ́wọ́ àkàrà ẹwà tó lọ́tà ti máa ń gbogbo wàǹkárá ní ọmọ wàǹkárá ní ọmọ ìyẹn kí tó o bá ti lè dírẹ́sì bí wa á jẹ́ pé ọ̀tá wa sílẹ̀ àbí òye wa gbogbo wa ní ìtumọ̀ aláfíríkà máa débìlà ká máa débìlà ẹnìkan á wà nù yín kè débìlà gbogbo ẹgbẹ́ rẹ̀ ṣé wọ́n yún ẹbí rẹ̀ ó túmọ̀ sí pé àwọn nǹkan tí ò tó nǹkan ò ẹgbọ́n náà kò jù tó wọ́n mẹ́jẹ kó ní ọmọ àdá wa rú. so قاعدة إذا لم تكن ìgbà ìlọ̀gbẹ́ gbé ìlódé gídé mọ́ ọ̀pọ̀ ìlódé gídé mọ́ ọ̀pọ̀ nítorí pé ẹlòmíì ti gbogbo ìrajà máa gbọ̀gbọ̀n mú kẹ́kọ̀ọ́ náà ti tètè lé lọ́wọ́ nínú òjò ṣe àwọn tó bá ti wá rí pé pàtó àwọn ọba yẹn ṣe ìrìn ẹ̀bú àwọn àwọn náà bá kú lọ dá sí wọn lẹ̀. tó lókùtẹ̀ ń bó wọn tó ti wọn dá sí wọn náà lẹ̀ káwọn náà lè máa rí ibi tí wọ́n ti máa fèsì alùpùpù náà dáa tí wọ́n lè fún lè rí ibi tó ń tìmọ̀ sí subhanallah olóde mọ́tíláṣí ọ̀pọ̀ ọ̀gbà mi kì í ṣe torí kí wọ́n fẹ́ kírun èèyàn mélòó kírun wọ́n gbà láwọn ewu ìsàlẹ̀ yìí báyìí tòṣùgbọ́n ìdáyàtọ̀ fún mẹ́rin fàáńtọ̀ gbèsè sọ̀rọ̀ àti pẹ̀lú wa jẹ́ pé ọ̀tà kù wa nísìnyí ẹ̀ wà mẹ́tíláṣí ẹ̀ ṣe àṣẹlámù àríkùn àfọ̀tòwá àṣẹlámù àríkùn àfọ̀tòwá ìgbà tí lè máa ń wá sálámù ojoojúmọ́ tó wá dáná wọn bá dé àlélá bí bàbá dé àlélá bí ẹnìkan mú wọn àìsàdúrà fún ẹnìkan mú wọn àìsàdúrà fún ẹnìkan wọn wà ojoojúmọ́ tí o bá ti sálámà ẹ̀yẹ tán tó ti tẹ̀ sí èdè ẹ̀ tán tó tó ti kẹ́ wọn ṣe àdúrà gbogbo lẹ́yìn ó ti jáde. tó nígbà tó wọn jáde ẹ̀yin wọn kó pọ́ǹtì lórí ọ̀kẹ́ àwọn kan wà tí wọ́n gbọ́ àwọn agbẹ́sìn kan yé kí ni àwọn eléyìí máa ń lọ́jà sórí ikú. tó nígbà tẹ̀ máa ti wọ́n sọ bọ́ǹbù rẹ̀ ń tẹ́ nígbà tí ọ̀gá ń ṣe léyìn ó ti wá dọ̀dá yìí àti tó bá dọ̀dá yìí kò máa kírun lẹ́yìn gan afúlà. ṣe ẹ wàá fi wà ẹ fi léyìn débi fún àwọn ọ̀dọ́ ládùúgbò yìí yàtọ̀ sí gbogbo mọ́sálásí àlìlá fífá tí àti wọn ti lẹ́yìn orin yẹn àrí mọ́sálásí nìjọ́ ti dúró déédéé ẹ̀yìn ọ̀rọ̀ àti ẹ̀sìn òdúró déédéé máa ń rọ̀ ẹ̀ fún àtẹ̀sí sọ́kù lọ́jọ́ sí lọ́nà èyí tẹ̀yìn ṣe tó ń pèsè alábàárà láàrin ẹnì kí n rí délé ìkànnà lórí délé ló ti jẹ́ pé káàdà yẹn ó ń bẹ nínú nǹkan tó da tọ́tọ́ ọ̀pọ̀lọpọ̀ wàhálà lẹ̀ láàrin àwọn mùsùlùmí ẹ sì rí báwọn èèyàn ń lò ọ̀nwélẹ̀nì nínú ìgbésí ayé wa sẹ́ńkì pọ̀ láti bá a ṣe adẹ́pẹ́ ọ̀tá mi yọ wallahu a'lam number seven. ah báyìí ti lọ sí bẹ́ẹ̀ ọ̀rọ̀ àti nà ẹ̀mú tètè. Nà ìmọ̀ràn mo fẹ́ wá ẹ̀sán. Ìmọ̀ràn tí mo fẹ́ wá ni pé ọ̀gá òkúta àti àmì ìbẹ̀rẹ̀ rẹ́kọ̀ ní mọ́sálásí. Nà so wọ́n á fẹ́ wá dé bí ìwọ̀n ní pé gẹ́gẹ́ bá ti kọjú àjà síkà sí ọjà ló kákọ̀jú kú kára jẹ̀rẹ̀ nípa sí àmọ̀ ìpínlẹ̀ ọ̀gbìn. Ìṣàlá. Sọ alhamdulilayi ìmọ̀ràn ni wọ́n mú wáyẹn kí gbogbo wa bá gbìyànjú onítọ́rọ́ onítìsí ẹ̀yin ó dáa púpọ̀ so a rí i pé jẹnẹrétọ̀ wà tòtọ́ láìsí mẹ́tíláṣí but ẹ rí i pé ní ìsinyìí báyìí wọ́n bá wa kàn án náà já àǹfààní rẹ̀ ṣùgbọ́n ọ̀bẹ tó bá tún bọ́ owó náà ni o ti tẹ̀ rẹ̀ so tí jẹnẹrétọ̀ tó wá tún wà tá a tún rà fún ìdókòwò amẹ́tíláṣí ìtẹ́lẹ̀ tó mú àpéjọ àbújọ ìdánilẹ́kọ̀ọ́ lẹ́ẹ̀ máa ń kà kò sí ogoro bẹ́ẹ̀ náà tó ń torí de ilé ìjọ ti dá mọ́ràn yẹn èyí ká sàtó ara látòní lọ tó ń tọrọ pọ́bọ̀ ọ̀dà gbígbé ìjọ kan owó rẹ̀ náà tó pé insha Allah ọ̀nà kò sí ọ̀rọ̀ ọ̀hún nọ́mbà sẹ́mi nọ́mbà sẹ́mi ti wá di pọ̀. Thank you.

ọba àjẹfẹ ẹnu ọba àjẹfẹ kò sí ní ọsẹ ńlẹ àdúgbò tó kádàrá ni wọn dábàá bí wa níbi ọmọ àwọn lọ sùn sórí títì tírélà ti gbá yẹn kádàrá ti wà pé tírélà ọgbà àmọ́ òní dábàá bí rẹ mo rò bóyé àwọn wa ní pé bóyá kádàrá ń bẹ pé mọ́tò ọgbà ká máa wò ràn tó a lò tó bá bẹnu kádàrá bá wo gbé kú àtàrí ìgbésẹ̀ ètò ìwáyéké bẹ́ẹ̀ ni pé ẹ̀mí ọlọ́run lọ nù wá ní pé ohun ìtọ́ba lápòtò àdéhùn sínú òkú abúlámọ́tà. ọlọ́run sọ máa lọ kí yorùbá lọ sọ. ó ní ìdí haram tuntun nàlá. ọlọ́run kan sọ máa ní àpò àrùn nínú àdéhùn péye. Àná tí mo kàn fẹ́ gbogbo yìí wà ní pé tá a bá sọ gbọ́dọ̀ sọ, ó nù wọ́n gbọ́dọ̀ ti sọ, tọ́rọ́ náà sọ Yorùbá. Òye ìrìnkà máa ma irú òkú wọn ṣe ní ẹ̀sìn mi. Wọ́n lọ́nà sọ wọ́n sẹ́ẹ̀ ọlọ́run sẹ́ẹ̀ torí kò sọ́kè. Mo rò pé yé translation òfin lẹ́yìn ọ̀wá lè mú un kó o fi dípò òrìjìnà so àdúgbò sọ pé ìtumọ̀ ohun tá a gbọ́ pọ́lọ̀ ń sọ tó lọ báyìí. Àná lọ fẹ́ fàyọ̀. Nípa àwọn ìṣọ̀ ẹgbẹ́ ọlọ́run sí wọn lọ́nà àdìbá ọlọ́run mú. Láti ṣàlàyé lé. Ẹ ṣàlàyé. Tó o kú ni àbójú òde jáde láàrin. Kọ̀sáàbòsì, kọ̀sáàbòsì. ó ti eléyìí lọ́nà ọgọ́rùn-ún mẹ́lẹ́yìí. àbòsí ìbá wà tó bá ti pé tẹ́lẹ̀ náà wèrè lọ́yẹ lẹ́yìn ó sì fi lẹ́yìn láàká yìí. ṣùgbọ́n àtẹni tó ti lọ́nà àtẹnudọ́nà wọn ní làákà àbí wọn ní làákà yìí wọn náà mọ̀ ń bì í. so làákà ìfún wa níyẹn ó túmọ̀ sí kọ́nà ọ̀sà àbòsí tẹ́lẹ̀. nítorí pé nínú làákà ìtọ́nà fún ọ lẹ́bù kan wà tí wọn náà fi lè selection rẹ ní ọba yà selection rẹ òní ọba ìbádùn níwájú ọ̀gbìn dàgbé yà àkọọ́lẹ̀ ti gbẹgbẹ́ nìkan sí nà àkọọ́lẹ̀ ti gbẹgbẹ́ kọ́ ọmọ nà ṣùgbọ́n òní ọ̀ select ìmọ̀nà fún rẹ òní òkú select ìdìnnà fún rẹ tí ó fi ṣe déédéé pẹ̀lú tọ́nà pọ̀ nítorí pé ojú ẹni tí ó fi pẹ̀ sọ̀nà náà pọ̀ kojú ọ̀nà rí má bẹ́ẹ̀ wọ́n ti sọ pé bàbá tẹ́ bá lọ́ bá kojú ẹ̀jẹ̀ rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ò bẹ́ẹ̀ nù gbèsè ayé yóò máa sọ pé ẹ ti ń jábẹ̀ náà tó bá ti jábẹ̀ dábẹ́ ògùn orí ara rẹ̀ náà lọ ẹ̀kọ́ bá wù. ẹlòmíín sì ràn wọ́n nítorí bá gba abẹ yẹn o oríṣiríṣi nǹkan mèremère tó dùn tó dáa ní bẹ́ẹ̀ o ní ti lọ gbọ́dọ̀ insha Allah ọmọ fẹ́ bá pàdé. ṣùgbọ́n nítorí wá wà ní pé ẹni tó fi mànà ó fi mànà pẹ̀lú àánú ẹ̀ yàtọ̀ sí pé wà á dẹ̀ ìnáwó nàìjíríà ọlọ́run ti fún yẹn láàka ìdí fi máa ma dáadáa yàtọ̀ sí ìdí ọ̀dà. ọlọ́run ọba wa fi ẹni tó mọ̀nà ó fi máa nà pẹ̀lú àánú ẹ̀. ṣùgbọ́n ẹni tó ṣìnà ọlọ́run mú ṣìnà pẹ̀lú òṣèdọ́gba ẹ̀. ìyẹn ni kò da ara rẹ̀. ara rẹ̀ tí wọ́n wá da dákì ìtara gbàdúkú ara tó ní làákà ìdí tó lójú tó lóṣè tọ́lọ́kàn tọ́ba yẹn para gbanduku ni kò sí làákà kò sí kàn án pé yẹ àpòlù ṣe ní sínà tẹ́lẹ̀ náà èèyàn ní làákà yẹn kọ́ mọ́ náà àbí òní tó nítorí délé yìí àwọn àmọ́ á pé ṣé ìdédọ́gbọ́ ọlọ́ọ̀ni wọ́n fẹ́ ni àbá àánú rẹ̀ àánú rẹ̀ là á fẹ́ ọ. nítorí pé tí ó bá fi ìdédọ́gba rẹ̀ bá wa ṣe yóò dá wa dára àbúrò ti dá wa pé ndíyàn ndíyàn fi ríran mọ́nà ọ ṣùgbọ́n tí kò yọ ọlọ́run bá tí kò ní èèyàn ìyẹn torí bùnú ọlọ́run kọ́ sànù wa. nọ́mbà eight final. ọmọ ìyàwó bá ti kí ni. ọmọ ìyàwó kan bára àtọ̀ kò dáwà lójú pé ọ̀nà ìjọba àtàkùn fún àwòrán wa kí a lè ta lè ta ìjọba. ìgbọ́rọ̀ báyìí wọ́n wọ̀ sọ́dọ̀ yẹn bó dunu sí i. lórí sẹ́yìn fi pé nǹkan yorùbá ni pété máa ní wọ́n wẹ̀ ẹ́ nípìnlẹ̀ ọtí nù. mùsùlùmí ń ti mutí. mo rò pé ẹ má bàbá wọn lo yorùbá kíní wẹ̀. alákùnlà á nìyẹn ra kankan sí mọ́tò. ọwọ́ ara kankan fún yín tẹ̀lé bá a bá yọ lórí dáadáa tọ́nà ṣe fún. ẹ wá yọ ọmọ ọ̀nà olóògbà owó yàn tẹ́ẹ̀bì máa bá tọ́lọ̀ wọn abẹ́ nǹkẹ́ ẹ̀ bá wá sí kẹ́ bọ́lọ̀ wá di pé ń bolo ti rówó náà àtọ́bá débẹ̀ èèyàn fún òjò yẹn kán lọ ìwọ náà yóò béèrè pé jẹ́ sọ̀wọ̀ olójúwò ó tilẹ̀ jẹ́ pé òòpà àwọn abọ̀ yọ̀ lórí ẹ̀ tòkòtò tọ̀wọ̀ olójúwò yá ẹ pa mi yẹn lẹ̀ ọba hàn gbangba gbangba sí ẹ̀mọ́ náà àbí òye wa ó ní kí ẹ wá bò dùnú ni ẹ bá dùnú mọ́nà lópin ìgbà tó ṣe pé ọ̀nà sí péyàn lọ́pa tóbi tó jí owó rẹ̀ àbólè lọ́jà àbóbí ẹ̀sẹ̀ mú ẹ̀ máa gbogbo eléyìí rẹ̀ tí ọ̀nà sí kí lẹ́fẹ́ máa wá dín pa rẹ̀ ẹjọ́ lọ ń kó láti rẹ̀ kó láti ilé ẹ̀jẹ̀ ló ti jẹ lẹ́yìn àwọn àjẹun tó tú láti wọn fi máa jẹun tó bá wù wọ́n jẹ alhamdulillah òwú ọ̀jẹ̀ jẹ́ sáfún ọlọ́ọ̀fẹ́ ọlọ́ọ̀bọ̀ kò ì ọlọ́run bó ṣe eléyìí kò ní ti lára àmọ́ àbí òye wa tó àmọ́ nínú súnà ní pé gbogbo àbí àtọ̀ ti ṣe fún ọkọ̀ máa ṣe fúnra rẹ̀ ọlọ́run kò mí láti rí yóò bọ̀ yín náà láti ọlọ́run bá yóò ṣe irú rẹ̀ fẹ́mi náà kò sí ní jẹ́ títí yóò bá dé tó ní tó bẹ́ẹ̀ súnà o. Wọ́n ń bẹ̀rẹ̀ àwọn kẹjọ kí ìyàtọ̀ tó wà láàrin wọn àkọ́kọ́ náà làwọn náà ti sọ ó kọ wọn yàtọ̀ mà ní ìlélẹ̀ mà ní ìlélẹ̀ ìyàtọ̀ ìkejì ni pé gbogbo gbà tí mà ní ìbá jáde èèyàn wẹ̀ tí mà ní ìbá jáde èèyàn níwẹ̀ èèyàn kan tá a bà ní. nínú àwọn ìyàtọ̀ tó kún wà láàrin wọn pé tí mà ní ìbá ó máa ń sáré sí jáde mà ní òun máa ń jáde omi tẹ́ẹ́rẹ́ ni tí wọ́n máa yọ jáde. tòṣùgbọ́n mà ní wọ́n máa tú jáde tó lẹ́yìn náà nínú ìyàtọ̀ tó fún aláàárín wọn òun náà ní pé túmọ̀ ní ìbá jáde láàrin yàn yọ rẹ́yàn yàtọ̀ sí mẹ́rì. bákan náà méjèèjì wọn tí wọ́n máa ń jáde máa ń dùn máyà ṣùgbọ́n jíjáde màní yìí dùn máyà ju jíjáde màdé yìí lọ wọ́n lọ́ọ́ àlẹ́ subhanahu wa ta'ala.